محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدادوا في الله أقبى فوانيك باتانسو سيام تبقى ويب lọ́sàn-án dáa pẹ̀lú omi tàbí omi gbóná a lè wẹ̀ nítorí pé a fẹ́ yọ eré àti ìdọ̀tí ara wa kó kí ẹ bó ṣe jẹ́ kó tún tọ́ ká wẹ̀ nítorí pọ́ba rẹ̀ wá a fẹ́ látara ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ ká ní ìsinmi gbogbo eléyìí ọba sòyàmù rẹ jẹ́ bàbá àti ẹ̀sùn sínú báàfù tí wọ́n fi ń wẹ̀ ètò mi kún bẹ́ẹ̀ láti má korí bọ ní omi kó sì korí bọ láti má jẹ́ kó mi ọgbẹnu tàbí mú rẹ tàbójú rẹ tàbí tì rẹ wọnà ọ̀fun rẹ nígbà tí lẹ́yìn ọba ti ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ṣe sùyàmù rẹ òfin ṣẹlẹ̀ àtúngbà pé a lè rún pákó ẹni tó bá ti wò fífọ́n fẹ́ rún pákó ó lè rún ṣùgbọ́n pákó tá a rún lọ́sàn-án Ramadan tó bá ké torí pé ẹnu wa bá rùn ni kò mú òórùn ẹnu kù nítorí pé rírùn tẹnu máa ń rùn fẹni tó ń ṣe sòyàm àti sàlẹ̀sàlẹ̀ kùn ló ti máa ń wá nítorí pé o ti jẹun ti pẹ́ bí èèyàn bá ti jẹun ti pẹ́ inú ọ̀ máa rùn òórùn nú ni ó wà wà sẹ́nu kì í sẹ́nu rẹ ló ṣùgbọ́n tó bá fẹ́ rún pákó kò burú kódà tó bá fẹ́ brush pẹ̀lú ọṣẹ ìfọnu kò tún sí tó burú mbẹ̀ ṣùgbọ́n àti pákó àti brush o gbọ́dọ̀ rí i pé omi tó ń fi fọnu kò dí ọ̀nà ọ̀fun rẹ̀ omi pákó kò dí ọ̀nà ọ̀fun rẹ̀ ọṣẹ eléyìí tó fi ń fọnu kò dọ́nà ọ̀fun rẹ̀ bó bá ti máa bó sí lè ṣe tọ́kanu méjèèjì tí ò ní dọ́nà ọ̀fun rẹ̀ kò sí wàhálà mi. kò borúkọ bàjẹ́ ẹni tí ń sọ̀sọ̀ yá láti fi lọ́fíńdà sára. ìwọ ọkùnrin ọ̀fẹ́ jáde ńlẹ̀ ó fi lọ́fíńdà sára kò sí ń tọ́ burú mẹ́ kò bá sọ̀yàmù rẹ̀ jẹ́. ní àti èsì pọ́ǹfẹ́ lọ́fíńdà sọ́nà ọ̀fun rẹ̀. ẹni tí ń sọ̀sọ̀ yá táà rẹ̀ bá ń ṣe wọ́n wọn bùkátà láti gba ẹ̀jẹ̀ wọn sí àyẹ̀wò láti fẹ́ maru kíni pàtó ní dà wọn láàmú kò sí nǹkan tó burú mẹ lópin ìgbà tó bá pé tí wọn gbà lára rẹ̀ kò ní fa sábàbí kó yẹ ọmọ kọ débi pé á bùkátà láti wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí tí máa ń kọ pé kí wọn ní kó lọ jẹ nǹkan kan àbí kó mu nǹkan kan kó fi lè ba mú òyì kú ọ eléyìí ni ọba sọ ìyá àmọ rẹ jẹ ẹnìkan bá ń sáré wọn ta ni ó fún lẹ́jẹ̀ ẹni tí ń sọ sọ ìyá ó lè fún wa lẹ́jẹ̀ tó bá ti máa pé kò ní da àlàáfíà láàmú òye ọmọ kọ́ọ̀hún wọn láti mú kankan bíi milk láti mú kó yìí kú ọ tí ò bá ti débẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n kò tọ́ ọ kí ẹni tí ń sọ sọ ìyá wọ́n fa ìjẹ̀só ńlára tọ́mátì lè fa ìjẹ̀sí ọ lára sùyàmù rẹ̀ bàjẹ́ torí pé oúnjẹ ni ẹ̀jẹ̀ èyí tó dáa jù nínú oúnjẹ tọ́mọ èèyàn ń jẹ òní máa ń dẹ̀jẹ̀ torí ẹ̀ tọ́mátì fẹ̀jẹ̀ sí ọ lára wọ́n ti fọ́ oúnjẹ sí ọ lára sùyàmù rẹ̀ bàjẹ́ èèyàn lè bùkátà sí kéèyàn gba abẹ́rẹ́ kò sí tó burú ń bẹ̀ bí abẹ́rẹ́ bà abẹ́rẹ́ ara ríro eléyìí tó ṣe pé ń dọ̀ láàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò bá sá ti jẹ́ abẹ́rẹ́ tí èyí jẹ́ kí ebi ọ̀pá yàn torí pé abẹ́rẹ́ wà tó máa ń gún yàn tó lè ṣèjọ́ méjì tó ní jẹun tẹ́bi ò ní pọ́ tó bá jẹ́rú rẹ̀ ọba sòyàmù rẹ̀ jẹ́ kí ló mọ̀ mọ́mí bí pààyàn bí ìbá so ń jẹ torí ẹ